Tèmiládé mo ṣèlérí fún ẹ wípé mi ò ní dá ẹ nígbà òjò nígbà ẹ̀rùn àti lẹ́jọ́ gbogbo. èmi adélábù ọmọ ajé tí mo bí mo ṣèlérí fún ọ Tèmiládé wípé n ò ní dá ẹ nígbà òjò nígbà ẹ̀rùn àti lọ́jọ́ gbogbo. Jordan Silva. ṣu ó jẹ́ ìwọ pẹ́ o ẹ̀ka ẹ̀wẹ́ wẹ̀ yẹ ẹ̀ bàjẹ́. transferred. Awesome. a dẹ̀ jójójójójó ó dẹ̀ kọ́ àwa nìkan nínú club gbogbo wọn dẹ̀ fi wálẹ̀ ọ lọ àtẹ̀tù mind wípé club ni àti gbogbo àwọn èrè pé tó àbẹ̀ wọn ò sí level wa a ní ká manage wọn náà pẹ̀lú ẹ̀ náà wo gbogbo insult tó ju wa rí. <laughs> mo jó débi pẹ́sẹ̀ ìwé mi gan hmm. ṣebí tí ẹ lówó tó ń sọ ìwọ òbí bọ̀bọ̀ yẹn ni tèmi tẹ òbí mi ló fẹ́ wá òbí ẹni tí mo ní kí n manage ẹ tẹ́lẹ̀ tó bá bó ṣe fọwọ́ rọ̀ mi dànù tó lọ bọ́ mọ́ ọ ọmọ gbígbẹ kan ọmọ ṣàpàlà ẹ èmi ti wọ́n rò pé àbí kí ló ṣẹlẹ̀ ṣé kò sọjá mọ́ ní ṣọ́ọ̀bù wa ni. ó fọ́ nìgàn ṣé wọ́n nìkan lọ́ọ́ ti dànù orí gbogbo alọ́ǹtì ni in fact kí ló ń ṣẹlẹ̀ náà. ẹ wo ilé yẹn jẹ́ ká máa lọlé. Ah, ah, ká máa lọlé kẹ. akẹ́kọ̀ọ́ fún ma ṣe jẹ́ ká excuse me. kí ni. <laughs> Ah, ẹ gbé mi ṣubú náà single toothpick. Salt for Nigeria. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ni mo ti gbọ́. Alátiṣe ló máa ń mà ti ṣe ara ẹ̀. I know what to do. Mm. Wendy, whatever you want to do, you have to do it very fast. well aside that ọrọ̀ ajé wa gbọ́dọ̀ improve before the last deal tí a now what ti pẹ́ ta ṣe successful deal gbẹ̀yìn ẹ̀jẹ̀ smart. tiwọn náà tiẹ̀ wo ni ẹ a máa wọ bíbá ìta wọ bíbá ni first person tá a máa kọ rí kó a tún dúró de bàbá bíbá yìí sí wọn òun náà látúndí kò yẹ ó ti wà coincidental jù. erin iṣẹ́ burúkú ló mọ̀. irinṣẹ́ náà dà. ó ṣé ò rí ni. eléyìí tó lè wọ́pọ̀ bọ́ kí ló dé dúró náà kí ló dé ti wá tó ń dàbí ìgbà tó ń fi oṣù rẹ̀ tàn. lovely skin lovely shape lovely everything ọmọ ẹni tó fine. Ah, àwọn ìbáàdì ah, ó mọ mímì òun fún. yáà lọ bá bàbá jàre yẹ kó ti ṣe tán. èmi ò ṣàfẹ́ gbogbo. látàárọ̀ ọjọ́ mo ti dúró. mọ̀bí ìròyìn ayọ̀ kan ni mo mú wá fún ẹ. ẹ ìròyìn ayọ̀ báwo ya sọ jẹ́ ń gbọ́. mo ti bá ìyá mi sọ nípa àwọn àǹtí tó mú mi lọ sẹ́kọ̀ọ́ wọ́n jẹ́ ti gbà. Hmm. Hmm. <laughs> ẹ ó dà ó dà bẹ́ẹ̀. Ah. adélábù eré ah, inú ẹ kàn mo mọ̀ pé inú ẹ dùn pé mo ń lọ sẹ́kọ̀ọ́ àmọ́ inú ẹ ò dùn pé mo fẹ́ fi ẹ́ sílẹ̀ lábúlé yìí ọlá àtọlà náà ni mò ń wá kiri ẹ ó yẹ kó mọ̀ pé èkúrọ́ lálábàápọ̀ ẹ̀wẹ̀ mi àti ẹ̀ àbí o ti gbàgbé àdéhùn tá a ṣe fúnra wa ní kékeré ni. ẹ ẹ wò ó n sọ pé ọlá àtọlà kọ́ ni òun wá lọ sẹ́kọ̀ọ́ àmọ́ mo fẹ́ kó mọ̀ pé ìgbésí ayé mẹ̀kúnnù tá à ń gbé ń bí ìdùnnú kún bẹ́ẹ̀ hm, ó kún fáyọ̀ oyin mọ́mọ́ kún bẹ́ẹ̀ sórí èkó tó ló ń lọ hmm, ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ ló kékòó eh, ibi tó bá ti sodo sí ọ̀pọ̀lọpọ̀ ìwà àbàjẹ́ ni mo sodo bẹ́ẹ̀ eh, ebe kò ní eh, àmọ́yé àwọn ẹ̀dá lójú dídà ló kékòó àkété ìwà ọwọ́ wọn sì rèé ó poríṣiríṣi ànìkànjọpọ́n olè wọ̀bìà ìmọ̀tara ẹni nìkan owú jíjẹ èmi jọ ìwọ ojú mi gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀ ẹ́ ó sì mọ̀ pé àbámọ̀ ní gbẹ̀yìn ojú kòkòrò. adélábù àbámọ̀ ní gbẹ̀yìn tèmi torí mi ò lójú kòkòrò ó yẹ kó mọ̀ pálágbára ọmọ ni mí. tí ń bá mi rìn kúrò àwọn lè jẹ́ kí n yẹ àdéhùn so kí wọn náà máa yẹ àdéhùn mi. má dẹ̀rù bà mí. mo ṣèlérí lèmi fún ẹ pé mi ò ní dà ẹ ní ìbọ̀ òjò nígbà ẹ̀rùn àti lọ́jọ́ gbogbo. tèmiládé ọmọ àyìnkẹ́ ọmọ àjàdí ògidì olú oníkànga àjẹpọn ògbómi oṣù wẹ́dà èmi adélábù ajétúmọ̀bí mo wá ń ṣèlérí fún ọ pé èmi náà ò ní í dá ọ ń gbòjò ń gbẹ ẹ̀rùn àti ń gbà gbogbo. ìfẹ́ mi ò mo máa fẹ́ ọ èmi gbà ọ òhò ọkọ̀ ìfẹ́ rẹ ó ń darí ayé mi o. èmi ni Tèmiládé láti abúlé eléégún yes ma mo ti bá ìyá mi sọ́yẹ̀ ti gbà mí láyé kí n wá sẹ́kọ̀ọ́. ok ma ọ̀sẹ̀ yìí wà ok ma yes ma ok ma pè yín tí ma fi wá sọ ẹ má bá mi send address ok ma ó dàbọ̀ ma. inú ló wù mí. twenty naira. mo pẹ̀ ní change. ẹ fún mi. Mm. ó dáná ẹ ṣe irun o àǹtí tèmiládé ẹ tí ìdè kò lè ti ná wa ará èkó yìí o ẹ bá rí ìpè má gbàgbé wa o. mi ì lè gbàgbé mi gbàgbé mi ì lè gbàgbé mi. òróǹro ẹran ló jẹ́ o òróǹro bá fọ́ mẹ́ràn ẹran àbàjẹ́. ṣé ti gbọ́ yín ó sọ pé obsession pé kíkẹ́ upset ẹ̀ pé ó obsession <laughs> obsession. Yeah. <coughs> my god ó fẹ́ ṣe dictionary ni ó fẹ́ di Wọlé Ṣóyínká òun náà mú upset sean. <laughs> ó fẹ́ ṣe dictionary ni. madam oh my god obsession. lédi kan béèrè yín ta wọn ní pé àwọn ọtí mi ládé. a ní kò wọlé àti dúró dè. ok. wow she's here um fèyí àti tọ́lá ní kán lè wá mí ti tèmi ládé. ẹ wò wọn máa gbọ́ láti bí báyìí. tọ́lá ní fèyí. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ọtí dálejò. tèmíládé máa ń di apẹ̀lẹ̀ báwo ni ó yá jùkújùkújùkújù pẹ̀lẹ́. Ah, she's pretty. <laughs> kí ló jẹ́ ṣe pè mí wá sí ìgbà iná. tèmi adé ti dé ká bá lè wẹ́kọ̀ mi fún mọ́lì mi. wendy t ẹ má jẹ́ kí n bá yín jà o ṣé nítorí village chic kí lẹ ṣe pè mí Ìlọrin àti Ifẹ̀ yìí. ẹ ignore ẹ. ẹ kó wá meet àwọn other girls this actually is Debbie and Tolaniri yeah. and I present to you Temilade. wo you are highly welcome sínú ilé wa yìí ṣòrí má mind anybody ilé ni ilé ẹ ṣó ti gbọ́. thank you very much ma. wow. Pretty tricky ayẹ sọ wípé ọmọ kò ní bèbí ló ń sọ òyìnbó lẹ́nu nígbà tí èèyàn bá ń jẹ nǹkan. Hmm. Hmm, nǹkan tó attract mi gangan sí ni first time ti marry. Hmm, really? yes. <laughs> Um, nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí. Debbie bàbá mi mo lọ sí salon wá ṣe lovely hairstyle fún then Tọ́lání wà mo lọ sí boutique wà oríṣiríṣi skimpy sexy outfits fún. skimpy wears. <laughs> wo jẹ́ kí èmi kọ́kọ́ fi eléyìí welcome ẹ̀ náà. ṣé ma aṣọ ah, tí mo tẹ́lẹ̀ yìí. Ah, kò má ta ìjọ kan náà ló ń bẹ̀rẹ̀ mú jọ. ṣubú ó yá wá jókòó. rárá o mo má lọ ṣubú. ẹ ṣe máa ọlá yín náà ni. ọlọ́ọ̀lọ́hún bí mo ṣe ń bàbọ̀ látijọ́ yìí ṣé orí ṣe wà yìí èèyàn láti wà very observant yes o láti lè wà able láti read minds ṣé orí most people tó wọ̀ yẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú wọn o lè rí ìdẹ lójú wọn bọ́ọ̀ ni ṣe lè read mind láti ojú. o ò ní láti jẹ́ psychologist kó tún lè read mind through face. all you need to do is kó wà very observant kó study wọn wà farabalẹ̀ wà study wọn. tó bá rí ọ̀kan tó jókòó bí all is well tó wà very serious onítọ̀hún ṣe drama ni tí ò bá gbé nǹkan lọ fi hàn wọ́n ń gbé nǹkan bọ̀ wá bá ni ogbó òkè ń tán láyé káwa lọ sọ̀rùn. hey babe. ẹ káàbọ̀. èkó ah, lé ọgbọ́n o. ilé owó ni ìyẹn fáwọn tá a gbọ́n. ok tó bá rí nǹkan tó tó rẹ́rìn-ín ṣùgbọ́n tó rẹ́rìn-ín tí ó dénú tó kàn rẹ́rìn-ín onítọ̀hún cover up fún nǹkan ni o. Hmm. lóòótọ́ ẹ jẹ́ kí n ti jẹ́ ẹ̀sìn kan tó bá wá rí èèyàn kan tó ń rìn tìfura tìfura ó mọ̀ ṣe rí onítọ̀hún o láti wà very careful yeah because irú onítọ̀hún ó ti kàn mí tẹ́lẹ̀ tó bá máa bá rí èèyàn ṣe business má drop contact ẹ̀ fún. but why tá a bá fẹ́ bá ṣe business nǹkan. Hmm. ó léwu irú ẹni bẹ́ẹ̀ yẹn ó ti lè commit offence irú ẹni báyìí a máa wá ẹni tó ní connection láti lè pàdé pọ̀ mọ́ so tó bá mú un ẹni ẹ ló máa wá bẹ́ẹ̀lì ẹ jáde so my dear friend irú èèyàn bẹ́ẹ̀ yẹn má bàa dòwò pọ̀. Ah, àṣé mi ò tiẹ̀ gbọ́ rárá bébì ni mí o <laughs> little baby ìwọ <laughs> má ṣọ́ra ẹ̀ ìwọ má worry ṣeré as time goes on wàá máa learn more. Uh ajá sì bàjẹ́ ẹ̀lẹ́ james gate. wọn fine lókè. àwọn olùṣe yìí ṣíṣe. sẹ́ẹ̀sì ọmọ oko. olórí mọ̀ pé lè tún sọ̀rọ̀ náà after all you are part of this squad wo ṣúrí ọmọ kékeré tó bá ń bẹ̀rù pé kóun máa ṣubú ọmọ náà ò ní rìn dépò pò màrá kòrò say something. mo ṣe lẹ́yìn. òfò nìṣà kí ni nǹkan tẹ́lẹ̀ mọ́ what does she know ṣé ọpọlọ ẹ ti gbé gbogbo nǹkan tá à ń ṣe yìí ni ọpọlọ ò lè gbé e náà. tèmi whatever it is tó bá fẹ́ sọ sọ jáde. Mm-hmm. Eh? so jáde ká gbọ́ ọmọdé gbọ́ àgbà gbọ́ la fi dálẹ̀ ìfẹ́ no matter how bad it is ṣáà tiẹ̀ sọ ìbá àmà dàjẹ́ ṣáà sọ jáde ká tiẹ̀ gbọ́ ná. yes there is no harm in trying. wọ́n ní o sọ o okay ma ká gbọ́. okay ma nǹkan tí mo rí ni pé àwọn guys tí wọ́n gbowó nìyẹn wọ́n ti mọ gbogbo business strategy yẹn and ẹ má yẹ kán rò wípé àti ká ọgbọ́n tó fi beat wa. èmi rán wò pé ká throw another business ìmí ìsìn wọn tó bá ti túrẹ̀ sí wọn ọ máa sáré wá tó bá ti sáré wá ọmọ rẹ̀ pé òun gbọ́n ni meanwhile àwa gbójú wọn lọ. mi ò agree no. ó jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀ tán náà. go ah, on ibi tá a ti máa prove nípa smart jù wọn lọ ni pé a máa arrange àwọn fake police wọ́n máa mú gbogbo wa wọ́n jẹ́ máa gba owó tiwa wọ́n máa gbẹrù tiwọn wọ́n máa yẹ káwọn escape wọ́n máa mú wa after three days a máa lọ accuse wọn pé wọ́n set her up meanwhile I want to lose everything I jẹ́ to gain everything. wow see brain Hey, just stop it, jàre. I tell lẹ́wà she pa ń fancy. Uh uh. She ní brain ni. brain. Talk about fóun phone call. Oh, pàtẹ́wọ́ wo ta ló fẹ́ lọ sọ fún wọn ṣe bí àwọn ọlọ́pàá ti wà la máa lò á dẹ̀ máa fún thirty percent owó tá a eh. gain. Wendy tí a about tètè play fast one on those people wọ́n lè ṣe worse the second time ṣe bẹ́ẹ̀ mọ̀ pé bọ́ ṣe play on our intelligence nìyẹn ṣé nǹkan bẹ́ẹ̀ yẹn dà kó dáná àjẹ lè gbà kó jọ. anyway ẹ jẹ́ ká sọ wípé nǹkan tó sọ náà right àmọ́ káláwa náà ronú lọ sí ibi side ẹni we can come up with a better idea. fèyí tí ọmọ bá lọ́gbọ́n ẹ jẹ́ ká fún un pé òun ni o. ọgbọ́n nìyẹn kí nìkan tó ń sọ lẹ́nu náà. anyways Tèmiládé has spoken ó ti sọ̀rọ̀ ọlọ́gbọ́n sílẹ̀ o deal or no deal. deal. Captain. Hello. I'm proud of you girls. How are you? Ah, yeah. I'm proud of you girls torí mo ti ṣe business pẹ̀lú oríṣiríṣi àwọn obìnrin but you girls are special. Wow. <laughs> in fact mo ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí our guys they are on their way out of this country. because wọ́n mọ ìgbésẹ̀ tó máa gbé next in fact àwọn àbáṣàlẹ̀ wọn gan ti wọ́n ti deny wọn hmm, wọn ò fẹ́ kí ọṣẹ yí wọn so gba wọn tó dẹ̀ fẹ́ ṣe bí sẹ́yìn wọ́n mọ̀ pé ẹ̀ ní betray you know so and. Um, wendy ti sọ fún mi pé tèmi ló mú brilliant idea yìí wá. <laughs> captain our goal is come up with a better idea now abi. kò possible mo mọ level tí olúkálùkù fi ń operate o kì í wà bẹ́ẹ̀ so o lè ronú bẹ́ẹ̀ tèmi i have a special gift for you. apart from owó tó tọ́ sí gbogbo yín ni màá fún ní two point five million naira each. Wow mo rò pé pọ́pì ni champion wà fún. ẹ ti I'm sorry. the hell does Timmy think she is? Captain Cook why insult mi ní ọ̀rọ̀ Timmy. Wọ́n ní òun ló lọ́pọlọ jù nínú <laughs> òun náà wá bú sẹ́rìn ó wá ríra ibi pòfẹ́sọ Wọlé Ṣóyínká ó fẹ́ máa hùwà bíi Barack Obama mo wá jẹ́ kó yẹ wípé iwájú kọ́ láàyè kẹnu ẹ̀ tí wàá ṣubú sí àgbà mi báyìí o ó di dandan kó capsize o I will let her know that èmi ni second in command nínú squad yìí. Hmm. I know what to do. really báwo ni ṣe mo mọ̀ pé wàá surprise pé mo wá bẹ àbí ṣúrí mo fẹ́ kí mi àtẹ settle differences tó wà láàrin wa mi like pé mi àtẹ ṣe ń ṣe gbọ́nkú gbọ́nkú síra wa. Eh? <laughs> fèyí ṣàrà ìwọ ló ní problem pẹ̀lú mi èmi ò ní problem kankan pẹ̀lú ẹ̀. Mm mo mọ̀ bẹ́ẹ̀ àmọ́ má bínú sórí yẹn ìgbà ìmọ̀ ni o gbogbo nǹkan ti yàtọ̀ sí ṣe ti gbọ́ mo ti gbọ́ o ṣọ́ pé o ti tán. Ah, títán nù mí. kò dáa tó bá mọ ipò títàn jẹ́ kí mi àti ẹjọ́ mu wáyé. ṣòro mi ìfẹ́ kò bínú sí mi ṣe ti gbọ́ ṣé gbogbo yẹn o ti lọ́ọ̀sẹ̀ ṣé o ti wá òkè. ó ti tó ó ti tó òkè. jẹ́ ká make toast toast mm. for a better friendship láti ní ìlọ àárín mi àti ọtún ní dàrú mọ́ kò séèyàn kankan tó máa rí àárín wa <laughs> ṣé wàá rí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ lẹ́yìn tá a bá mu wáìnì tán ah! <laughs> gbogbo ayé ló máa gbọ́ pátápátá. àmì o. <laughs> tèmi tèmi. Mm, fèyí ṣáà fèyí ṣáà. <laughs> Um, fún mi ní few seconds mo bọ̀ sí. mo padà bọ̀. my darling friend. <laughs> mo wọ̀. òróró ọ̀rẹ́ ẹran ló jẹ́ o bóró bá fọ́mẹ́ràn inú ẹran àbàjẹ́. dànù. <laughs> tẹ́ ṣe ń pariwo tó tó yìí. ah Fẹ́miládé ló ra mọ́tò. òun sùn ní àbá ti jí ẹ so i wan celebrate celebration jubilation Fẹ́miládé ó ra mọ́tò. oh yeah. congratulations. o ṣe. àmọ́ ṣó wa Fẹ́yí ṣé o ní any reason tí yóò fi yẹ kí n wà òkè. not at all o mo kàn wí pé wá ìtàmúlẹ̀ nǹkan yẹn ó ń disturb èmi ṣé kò disturb wọn. <laughs> tí pẹpẹ bá jẹ òkúta omi ló máa fi ṣù ìwọ mi ò sọ pé lẹ́yìn wáìnì ìtàmù yìí kó tó máa ṣẹlẹ̀ táyé máa rí tó máa pariwo so òun náà ló ṣẹlẹ̀ ṣe ti wá rí bẹ́ẹ̀ come on tí ká ṣe fàájì fàájì ó yá ẹ jẹ́ ká lọ fún ride now. Ṣé ń jú ẹ? kílódé kílódé tó ṣojú mi ni mò ń sọ fún ẹ o mọ̀ pé ọ̀rọ̀ tó Oh my God. Yes. ó máa kán rẹ lọ́rùn ni ó dẹ̀ ṣe three sixty three sixty degrees. ọmọ wo lọmọdé yẹn náà. àà ah, ah, sẹ́mi ni ó ti wà lọ́dọ̀ mi ti pẹ́ ṣé o mọ̀ tẹ́lẹ̀. ẹ̀ṣọ́ àtọ́. ẹ̀yìn kí ló ṣẹlẹ̀. you know what mo rí súra ẹ ní ara ọmọdé yẹn. Ah, mm, mm, mm, má gbé yẹn wá rárá súra mi bíi ti báwo súra mi lára tiẹ̀ jọ torí ọlọ́run kò possible kò pọ́n ẹ sòótọ́ fún ẹ mo láìka ọmọdé yẹn ọmọ tí mo wọ yẹn màá máa tọ́jú ẹ o màá dé máa tọ́jú ẹ kò yà mí pẹ̀lú ẹ. kí ló ń sọ lẹ́nu yìí èmi àti ajọ́ ń tọ́jú ara wa o tún wá rọ ọmọ tó ń bá mi ṣiṣẹ́ o fẹ́ máa get down pẹ̀lú ẹ̀ jọ torí ọlọ́run. kí ló ń bá dé nínú gbogbo yẹn kí ló wọ́n máa gbọ́ ọlá ń tọ́jú ara fún ẹ lẹ́fù tèmi pẹ̀lú ẹ̀wà ọ̀tọ̀ nìyẹn náà mo náà ń wù mí jẹ́ kí n máa tọ́jú ẹ mo dẹ̀ ní tún tọ́jú ẹ special ohun mi ni sẹ́mi ṣeré. dúró ná akin ó máa serious pẹ̀lú nǹkan tó ń sọ pé wọ́n fẹ́ máa fẹ́ ọmọ kan ọmọ tó ń bẹ̀ ṣiṣẹ́ insult nìyẹn náà a máa gbìyànjú àwọn mi ò like mo mi ò like irú eré yẹn má bá mi ṣèjọ́ máa fẹ́ ọmọ tó ń bá mi ṣiṣẹ́ o dẹ̀ ń fẹ́ mi oh god for kò possible. ok ok ok no problem tí wàá pé bó ṣe fẹ́ nìyẹn that's alright. akin sori is alright tó ń sọ yìí jọ nítorí ọlọ́run má jẹ́ kó jẹ́ wípé lórí àwọn lásán ni o ah, torí ìgbín yẹn ti dé nìyẹn Igbe èdèrè tó bá ti tẹnu mọ́gi báyìí ó máa ń gùn ni kò ṣe pé kó wá lọ lẹ́yìn kó wá lọ kó wá lọ bọ́mọ yẹn kó máa fẹ́ o ó máa di wàhálà o ṣó rí igi eléyìí igi tó bá gùn ó máa fa ìyá pẹrẹpẹrẹ ni i'm telling you because igi ẹlẹ́gùn ni. mo ti gbọ́ mo ti ah, gbọ́. àìkẹ́ má bà mí ṣe rẹ̀ mo ń ṣe mága mi o i no dey share my maga mo fẹ́ mo fẹ́ má bà mí ṣe ah, mo láìkẹ́. má fẹ́ ọba yìí jọ torí ọlọ́ọ̀ lóore ìjà ni mí. it's okay ah, now. àmọ́ fẹ́ mo fẹ́ eré yẹn ti expensive. so o ti mọ̀ mi débi pé ìgbìnni mi àbí. eré yẹn expensive gan. ah mo fẹ́ mi rí burúkú yẹn má bàa mi ṣe rí rí yẹn. Ah. sọ̀rọ̀ lẹ́nu àwọn ti tó. ah mm, mm. ah ah ebi èmi àwọn. èmi máa dáná bá it's okay now. Hey, ọmọ, ó ṣe é. Ó ṣe é ó ti ẹ̀dá àwọn tá a ránṣẹ́ lọ sí dé. ẹ lè bílíìfù pé èmi àti Debbie bá ṣe jáde lẹ́yìn àwa ń tẹ̀ tẹ̀mí nígbà tó ń lọ tó ń lọ à ń tẹ̀lé lẹ́yìn kó wa àjẹ́ kó wa rárá nígbà tó máa débi tó ń lọ ẹ lè bílíìfù pé hòtẹ́ẹ̀lì ti jí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí ibẹ̀ ló lọ nígbà tó débẹ̀ bá ṣe rí chief náà nìyẹn táwọn náà jáde tọjọ ọgá àwọn jọ wà lára tó ní tìpẹ́ at the end of the day èmi àti debbie wa dàbí ọgbọ́n wa ní wò ó jẹ́ kí èmi àti wàá dúró sí bá ká mọ bí owó fíìmù yẹn ṣe ń lọ fíìmù yìí tá a bá wò díẹ̀ díẹ̀. kò ní wá mi ní fún adúlọ wò tán. Ah! Hmm, èmi àti debbie. bí a ṣe rí chief ìyẹn chief àti tèmi wọ́n ṣe wọnú yàrá kan lọ nìyẹn bá wọn lọ rúùmù nọ́mbà tọ́wọ́ gan amọ̀ bẹ̀ bó ṣe wọlé báyìí àbáṣà ń wago àwa náà mú ìgò méjì méjì drinks tá a mú a bá ń wago àwọn òpè àpéyẹ kọ́ ti jáde òyẹ kọ́ ti jáde ọba tètè jáde ẹ lè bìlíìbù pé wọ́n lò tó wọ́n na thirty minutes nínú ilé. wọ́n lò ju one hour thirty minutes gan lọ. ẹyin náà ẹ wù. ṣé bẹ́ẹ̀ ilé gbọ́ ọmọ oko wálé. bẹ́ẹ̀ bí. ṣé mo yí pé mo sọ fún yín. ah we are in trouble in this house o. ẹ kúlẹ̀ o ẹ wá bí wá talk can't you talk gbọkọgbọkọ níbo ló ti ń bọ̀. látọ̀dọ̀ chief akẹ́ni lóòótọ́ ni bẹ́ẹ̀ ni lóòótọ́ ni kò sí nǹkan kan láàrin mi àti wọn ó kò tẹ̀lé fún personal business ni gbogbo ẹ̀jẹ̀ mọ́ kí mi kì í parọ́. ah idiot ni wọ́n gẹ́ òyìn olè pátápátá òṣì ẹ̀rí ọmọ yìí má tẹ̀tún ní gọ̀t o òun tẹ̀tún lè deny aṣẹ́wó òṣì idiot look at her. she no worth it. ẹ jẹ́ kí n dín pẹ̀lú girl yìí idiot look at her. owó ọ̀tẹ̀ ìwọ hmm. tèmi la dé ah. ìwọ tó jẹ́ pé mo mú ẹ wá kó wá ṣoríire. ikú lè rẹ ṣe. ikú nìkan lè rẹ ṣe. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Wendy tí ẹ ṣe má take ọ̀rọ̀ yìí too personal after all Chief Akintan sọ yìí èmi lọ́kọ́kọ́ wá wá sínú ilé ìtẹ́lẹ̀ wọ́n dẹ̀ pè mí wọ́n ní contract tó wà láàrin èmi àtàwọn ti end mo dẹ̀ gbà ká mú mo mú mọ́ra wá ìtẹ́yìn náà lè ṣe the same thing nísìn after all àgbà máa ń gbà nínà. àgbà ah, gbàgbà kúgbà wọ́n bó ti wá gbàyà kí ló kàn mí tó bá dùn sẹ̀ nǹkan ọdẹ ní ẹ̀ ọdẹ ní ẹ̀ ọdẹ gbà á mọ́ ẹ lọ́wọ́ mo dẹ̀ fọ́ mi sọ ẹ lọ́wọ́ ó ti di sẹ̀mí nìyẹn i don share my men. wẹ́wẹ́wẹ́wẹ́ wá bí báyìí ẹ má pariwo lé mi o ẹ má tiẹ̀ halẹ̀ mọ́ mi rárá èmi ti ń ṣe successful deal kí n tó pàdé yín mi ò dẹ̀ sí lára àwọn tẹ recruit. shut up àwọn ló bá wípé ó ń recruit àbọ̀ dèlè lè ná àwọn wo ni bẹbẹ yá ná. ẹ̀yin náà ni. débi ta ni bẹbí yá àwọn wo ló ń bá wí mi ò pàwà ló ń bá wí ṣá tó bá jẹ́ pàwà ló ń bá wí sí ẹ lórí ni kò ń ṣàwà. abeg ah, abeg ah, abeg ah, abeg don do we don do mẹjọ ọnu kí nìkan náà wọ́n wọ́n bẹ̀ fà mo fẹ́ gbọ́ anything àtẹ̀rẹ̀ tó kéré àti tó wúwo just get them out of my house ẹ̀yin méjèèjì ẹ̀ get out of my house wọ́n fẹ́ rí inú lẹ́yìn mọ́ see let me tell you ṣoré mi Debbie mo ti ń plan láti fi iṣẹ́ burúkú yìí sílẹ̀ mo fẹ́ go back láti lọ́ọ́ máa ṣe fashion business mi because ilé tí a bá fi tọmọ ìrì ló máa wo one day one day make i tell una one day one day una monkey go go market e no go come back. so ìsìn ìwòwò tàṣẹ́ wá wá wá wá fi jà. agbára pẹ́pẹ́ o. agbára pẹ́pẹ́ o. ṣe ìjà pẹ́pẹ́ pápá tó. ibi tí. olódò olódò olódò ayé ibi tó máa gbé nìyí. ilé mi. Ah, ṣókèrè nìyẹn. àṣé lóòótọ́ lọ sọ pé ilé ọba tó jó ẹwà bùkún. yes àwọn àgbàlagbà máa sọ bẹ́ẹ̀ pé ilé ọba tọ́jú ẹwà ní ó ó kàn jẹ́ pé ẹ̀yin obìnrin ẹ ṣe ń lẹ́nu fún àwọn àṣetí wa fọ́lọ́run ni tí ìwà bá jọra wọn tí ó jọmọ tó ní òótọ́ mo nígbà òkú ṣe lè rí ju nǹkan tó ju ilẹ̀ kan. Ah! oh yes. oh ṣe sọ. Ah! jẹ́ ká wọlé. okay sir tó bá bí tó bá fọ́n o ẹ̀rọ bàjẹ́ o èyí òróǹro òróǹro o. verano. <laughs> ah Tèmiládé ká mọ̀ purọ́ tanra wa jẹ ilé ìfàyìn ah ilé rẹwà o eh, eh, táwa ló baby? gbé bí. èmi ni mo ní ilé wọ́n jókòó kí n ṣàlàyé àwọn kọ́kọ́ fún ẹ. ìwọ ló ní ilé bàǹtàbàǹtà báyìí Tèmiládé ẹnu gba ọtí gbà o ẹ mo fura sí ọ kó mọ̀ jẹ́ yí o ti lọ ṣoògùn owó adélábù ó yẹ kó mọ̀ pé àwọn àlùjọ̀nú mi ò lè jẹ́ kí n bá tẹ̀yìn kankan jẹ́ chiefu kan ló gbalé fún mi. chiefu kan gbalé fún tìmíládé àbó ti dalẹ̀ má jẹ́ mi. ọkọ mi mi ì lè dalẹ̀ má jẹ́ mi wọ́n jókòó kí n túbọ̀ ṣàlàyé fún ẹlẹ́kùnrin rẹ̀ mi ì sọ fún chief pé mo lọ́kọ̀ àfẹ́sọ́nà ó kàn ṣe ń rò bóyá nǹkan kan ṣì lè ṣẹlẹ̀ láàrin mi àtòun lọ́jọ́ iwájú ni. Hmm. a jẹ́ pé mi ò ní dúró síbí nìyẹn. adélábù o ò lè fi mí sílẹ̀ o nítorí àwa méjèèjì mo ṣe dọ́gbọ́n tí mo dá yìí bó o kàn ní láti cooperate pẹ̀lú mi torí mo sọ fún chief pé mo fẹ́ lọ sábúlé wọn fẹ́ lọ mọ́ ọmọ ọ̀dọ̀ wa. ẹ àmọ́ gbà tí o wá abúlé o ò mú ọmọ ọ̀dọ̀ kankan kú àbí ọmọ ọ̀dọ̀ náà dà. Hmm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé wàá kọ̀ ṣe bí ọmọ ọ̀dọ̀ náà. Tèmiládé èmi yóò mọ̀ ṣe bí ọmọ ọ̀dọ̀ fún wa àti chiefu kan ẹlẹ́dàá tèmi ò ní jẹ́ orí mi ò ní jẹ́ orí mi kọ̀ ẹlẹ́dàá mi kọ̀ Tèmiládé ó fọbọ́ lọ mí o ó fẹ̀gbín lọ mí o ọmọ ọ̀dọ̀ kọ́ èmi ò èmi ò ṣọmọ ọ̀dọ̀ o. jẹ́ ká pè wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ àrílé gbé e eh, inú main building náà ló máa wà títí báyìí ti wà ara wọn bọ́ sí bq aṣáà ti ṣe mọ̀lẹ́ ní ìdílé dáí láíláí ju ọkọ mi má bínú. èmi wọ́n wá sọ èmi di table tennis tẹ́ mọ̀ gbá káàkiri àbí àtọjọ́ àti bàkáǹdì ẹ mọ̀ yàn mí káàkiri eh, èmi ò ṣe o èmi ò ṣe o tó bá ti yá yín bọ̀ sí pálọ̀ tó bá tó ti yá ẹ sọ pé kí n bọ́ sí bq ń ṣe èmi ò gbèrú ìgbésí ayé bẹ́ẹ̀ o ẹ kúkú fi mí lẹ̀ jẹjọ fi mí lẹ̀ kí n kí n ra mọ bá gbèsè ayé mi lọ bó bá ti wù mí àmọ́ pé kẹ́ ẹ mọ̀ jù mí káàkiri ọlọ́run níjẹ́. jẹ́ padà sí gbogbo jẹ́jẹ́ kí lọ kí padà sílùú iléegun kó tẹ́mi lọ́rùn lásìkò egun bá dé kí Adé mo ní kó wá wo gọ̀bì oníkìrè gọ̀bìgọ̀bì mo ní kó wá wẹ odò ó gbẹ́dọ̀ tán ó dẹ̀gẹ̀ sínú omi èmi Wendy T mi nílé ẹkin tó bá ẹ má jẹ́ kó mọ̀ wípé èkúté ẹni lásán ni ẹ bó pẹ́ bóyá tàkúté mi kì í ní ìlú máa ṣekú pa ẹ bí i àjọ. ẹ káàsán. hello láti bó. Eh, láti eléégún ni èmi ni. darling ọmọ ọ̀dọ̀ tí mo ní mi fẹ́ lọ mọ́ látàgbé rẹ̀ iṣẹ́ ọmọdé ló rojú ṣàánú àmọ́ ah, bí tọmọ tí wọ́n náà máa dé lọ́jọ́ iwájú. ọmọ ọ̀dọ̀ ni má tó dúró yìí má torí gọlọtọgọlọtọ yìí lọmọdọ a máa bá mi tún mo compound ṣe a máa fọ mọ́tò mi a máa gbá everywhere a tún máa ṣe àwọn iṣẹ́ yòókù. ẹ̀yin dàgbà mú kan wo ni bí gbogbo ẹ ṣe mọ́ ni mo rí glọ̀tọ̀ glọ̀tọ̀ ni. <laughs> anyway um, mo fẹ́ pọ̀ mọ nǹkan tó ń ṣe of course. ṣé kí n sọ tọ́ fún ẹ mi wà comfortable with this man bọ́dì ni kò bá mi. báwo ló ṣe máa gba ọmọ ọ̀dọ̀ lọ́kùn ìgọ̀rọ̀ tó báyìí ẹ fún ṣe obìnrin. <laughs> my labourer you can go. kí ni kí n bá ń ṣe. má wọrí mi ò jẹ́ ẹ̀ tí mo lọ́n tẹ. sẹ́gbà tí mo wà ní abúlé lẹ́gùn mo máa ń gba okoro. my friend fi bíbá ẹ sílẹ̀ fún wa. gbogbo nǹkan ó good àfi ìgbà tó yẹ pé o lọ school ẹ o lọ train fún. o sọ kékeré jẹ́ ní tí mo jẹ́ iṣẹ́ yẹn o tí mo rò bóyá kàdúsá iṣẹ́ mi. ọ̀nà obìnrin má kú sínú do you know what baby i'm beginning to love you. mo máa gbádùn mi o. ṣé o ti rí ṣé o rí mi ì lè blame àwọn parents ẹ̀ torí pé irú fisiki ẹ̀ báyìí amẹ́ríkà lẹ́ẹ̀kan bí ẹ̀ sí i wọ́n bó ṣe rí but dúpẹ́ lọ́wọ́ orí ẹ pé àpàdé mẹ́kún mo sọ fún ẹ lánàá láìpẹ́ láì jìnnà ká tó lóṣù méjì màá mọ́ lọ sí yankee. mo lọ sí amẹ́ríkà. ṣe ṣe ohun dáhùn mi ni. ó dára pé òun fẹ́ mọ bó ṣe ń lọ sórí n bá lọ sálẹ̀ sínú mọ́tò mi máa fún ẹ one thousand dollars passport ẹ̀ tó sọ pé ó ti expire yẹn lọ́tún ṣe then àwọn ọkọ̀ bá máa get kó get ẹ̀ láìpẹ́ láì jìnnà àjọ lọ sí Thank you, mo lọ sí Amẹ́ríkà. I love you so much. I love you, love you, love you, love you. Ah, but kò kí ṣe mi nìkan ni máa tẹ̀lé lọ sí amẹ́ríkà o èmi àtàwọn ọ̀rẹ́ mi èmi Wendy Fèyí ọ oh, gbogbo wa ló máa kó lọ sí amẹ́ríkà o mo sáfẹ́ fi ìfẹ́ pa mi ṣá so bó ṣe fáìn tó yìí ó tún mórè because tó bá wà considerate ni ó ní rántí pẹpẹ mẹ́rin ẹ̀bọ̀ tí o rí àwọn ọ̀rẹ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà àjọ òun náà lọ màá lọ́kọ̀ jẹ́ kí n kọ́kọ́ ṣe tiẹ̀ náà tí wọ́n bá lọ tó ti wà lọ́hùn àwọn màmá wọn kankan tó ti gbọ́ ó fi wọ́n pé tí wọ́n bá ṣòro fún ẹ̀ onígbàgbé tó fi lè gbàgbé àwọn ọ̀rẹ́ ẹ̀ ah! ọmọ tó ṣẹlẹ̀ ń sìn pé kò wù mí kí n fẹ́ lẹ̀ mọ́ rárá in fact sori láti inú yàrá ẹ̀ lọ sí dìdì mọ́tò mi látọ̀ bí ìkájọ lọ ni but o ò wẹ̀ bí ìkọ́ ṣá anyway máa wọ́n ti máa ṣe ń sìn ṣòrí à ń ṣe ní ẹ̀rí àwẹ̀. à ń ṣe mi nìyẹn. Eh, bá mi dé mọ́ mi. ó fà ẹ́ wà òkè òkè ẹ̀ ń ti bẹ́ẹ̀ dé. ọ̀bẹ ìgbà tí gbogbo ọ̀bẹ àgbègbè ṣe wáyé. ẹ̀yin náà máa fún sí i I love you so much. mo ń bọ̀ ṣé o bá ṣàdé fún ẹni one thousand dollars yẹn kó lọ passport ẹ̀ kò rí níwẹ̀ dẹ́n mo ṣàgbọ́ ṣàgbọ́. I love you I love you. Ah! èmi tọ́lá ní bèbí wọ́n wá gbà èmi mo ti di big girl àwọn Wendy Wendy tí àti fèyí àti dẹ́bi wọ́n mọ̀ wípé àlejò fún ìgbà rí èmi America here I come ah yay. Yeah kí wọ́n bẹ̀rẹ̀ sí ni máa dẹ̀ mọ́ lọ báyìí sí pé mo ti wà lamẹ́ríkà èmi tọ́lá ni. Gudema. job. Auntie. Good o oh, ó ti dé. Oh, ó ti dé. Oh, sorry. Oh, tí bá wo aago, time tètè máa tètè máa check out. Ẹ eh, ẹ kú tí wọ́n lè jáde yẹn tí wọ́n gba wọ́n sọ pé ẹ̀yìn ẹ̀ máa sanwó fún wa wọ́n ti tó ọ̀sẹ̀ kan tí wọ́n ti wọ́n wọ́n dẹ̀ sanwó tí ó dé sílẹ̀ fún wa tí wọ́n ní owó tó kù ká gbà lọ́wọ́ yín. ẹ má máa yìí wọ́n ti lọ mú wa nù mọ́tò. àti ẹ má yìí kì í tàn yín wọ́n dráìbà ọ̀sìn náà sínú mọ́tò even ìgbà tí wọ́n sọ̀dọ̀ wa gan-an wọ́n sọ pé ìyàwó àwọn ni ẹ̀yìn so a ó rí i pé ká fún ní time díẹ̀ kẹtẹ fi ọba mi kó àwọn góòdù mi yín oh god mi um, handchain àti ring wọn oh, wá mi kó fẹ́ yín. ẹ bá mi kí lẹ ń sọ yá àǹtí wọn kó nǹkan kan tó ju bẹ́ẹ̀ fún àwọn. Eh, ok ẹ má mind ṣé ẹ lè rẹ́yìn ọ̀kan kó tẹ̀lé mi lọ sí atm kí lọ fún yín lọ́wọ́ ẹ ní problem pẹ̀lú mi mọ́ ọ̀rẹ́. ẹ má nìkan tẹ̀yìn àǹtí management ò ní gbà nínú ọgbà yìí àti pé kẹ́ ẹ tó wá lè kúrò níbí ẹ máa nídà ti fi àwọn kankan sílẹ̀ fún wa otherwise mọ́tò yín tó máa bẹ ẹni láì gbé lọ. ibi tí mọ́tò ok ẹ má wọrí ẹ kàn fún mi ní few minutes. ẹ máa kó àwọn tá a sọ sílẹ̀ náà. Somebody to bize çok komik konular. Ay bu ne büyük bir Hello. Hello beni ti èmi ni èmi tó la ni. Ah! Èmi bá mi báyìí. Americana tó gbé mi wá hotel. hòtẹ́ẹ̀lì. believe lè bílíìfù wípé ó ti sá lọ olùmí jìbìtì ara ó tún kó gbogbo góòlù mi ló gba góòlù mi ó ti kó lọ. ewu mi kò tó ṣẹlẹ̀ báyìí mi ò fẹ́ báyìí torí àwọn bọ̀bọ̀ tó ń ṣiṣẹ́ lóòótọ́ ó ti wá bá mi wọ́n ti ní kí n mówó wá mi ìyẹn ní wọ́n náírà níbí pákéjì lásán mo gbé wá bí pákéjì ni and ewu ibi bẹ́ẹ̀ ṣe máa wá sí ibi báyìí tèmi wá escape mi kúrò bí òun ni mo ṣe gbé yìí ẹ ẹ ẹ wo ẹ tètè má bọ̀ mi fẹ́ pariwo tètè má bọ̀ ẹ má kojú ti tọ́lá ni o ẹ má kojú ti rí okay all right. èmi bá mi ojú kòkòrò mi tó bá mi dé ilé ìkọ́ni ọgbọ́n mi kánà màlámẹ́ríkà ọmọ Nigeria, make i come ah mami. ti di deals mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ta ṣe ta lose Wendy T something has to be done. Hmm. Wendy T àwọn ọkùnrin máa ń lù wá nítorí owó ta ni wọ́n á gbé wa tán wọ́n á gbowó lọ́wọ́ wa wọ́n á sá lọ ṣebí tó bá tiẹ̀ gbowó lọ́wọ́ wa tó dúró ṣebí àṣì ní mind. sọ́dọ̀ bàbá Abígúndé. àfọwọ́fà ń lọ̀rọ̀ yìí ájò tèmi ṣe fún yín ló pe ajé wọlé fún yín ẹ sì ti wá fọwọ́ ara yín báyìí ní ìsìn ẹ ti fi láyé ògbóni. bàbá ẹ túbọ̀ láyé pa oníwà. ó lẹ́nìkan tẹ ẹgbà sọ́jọ́ ẹ ti ti onítọ̀hún dúró ṣùgbọ́n nínú àfiyé mi obe lọ́mọ. obìnrin. bẹ́ẹ̀. tèmiládé nìyẹn o ẹ wò ẹ wò bàbá ó dáa àti gbọ́ àmọ́ ọgbọ́n ògùn lè fẹ́ bá wa dá sí báyìí. ẹ ẹ wò ẹ mọ̀ jẹ́ mi ò tán yìí ọ̀rọ̀ ọmọ ọ̀hún ó ti di ọ̀kẹ́rẹ́ ti jákùn ojú ọdẹ dá kò lè padà wá mú. bàbá ẹ̀yin àgbàbọ̀ ẹni tẹ́rù bá kọ òkè tó kọ ilẹ̀ ó tún níbi téèyàn gbé sí i ní bàbá ẹ bá wa wá ṣe sí i. ọ̀rọ̀ rẹ yé mi ibi tó ń lọ yé mi òrìṣà ńlá ṣe kìtìpìlì ìkòtò dúdú ló fi bá wọn mú jẹun nínú igbó alára ìrìwọ́wọ́ wì ló fi bá wọn bomi mu nínú igbó alájàalẹ̀ òun sì ló mọjú abẹ́kú lọ́wọ́ ajífárí inú igbó ajíbẹ́dán àtàpàǹkò àgbègbò ni wọ́n ni wọ́n fi ṣe àṣejẹ ọ̀hún fún un. ẹ wo ọmọdébìnrin yìí bẹ́ẹ̀ bá ṣẹ́ èpè fún kò lè jà bẹ́ẹ̀ ṣàṣì kò lè rùn bẹ́ẹ̀ bá rán àbèlú sí àbèlú kọ́kàn ò lè kọlù. níbi tágbára ọmọdé yìí dé ẹ wo mọ́ dán ní kẹ́ ẹ fa owó òun ṣe. ìyẹn tèmíládé iná lè sọ. Ah. abájọ bàbá ó dáa òkè kí ni nǹkan tí ẹ fẹ́ bá wa ṣe ṣé bá wa rí ọgbọ́n kan dá sí i àbí. ẹ wò mọdé yìí àtolólùfẹ́ rẹ̀ májẹ̀mú kan ń bẹ láàrin àwọn méjèèjì tó sì jẹ́ wípé àwọn méjèèjì ti dámọ̀ràn wípé àwọn ò gbọ́dọ̀ jẹ́jà. ẹ wo bàbá èmi mà ti gbé ọkùnrin fún láìmúye ìgbà ah, ah, tóní nǹkan ojoojúmọ́ ló ń tẹ̀lé lọlé. <laughs> Ah, tóní mo rántí náà. gbọ́kùnrin fún ta ni alọ́mọ tèmi ń sọ̀rọ̀ rẹ̀ yìí kéétì máa du ọkùnrin ọkùnrin kankan ètí ìfisi fún rẹ. bàbá ìṣèmọ́lẹ́ kò tí ì máa dùn ọkùnrin ẹni tó jẹ́ wípé èmi àti ẹ̀ báyìí lájọ sùn sí the same ibùsùn ọkùnrin the same bed lájọ sùn mọ́jú oúnjẹ ló jẹ́ ṣe tó jẹ́ iṣẹ́ jù. ẹ ṣe túsàn. yes lóòótọ́ ni wọ́n ṣe túsàn. wíńdì òótọ́ lẹ sọ jàre ah, ah, túsàn ah, mo mọ̀ kọ́ tí mò ń sọ ẹni tí mò ń sọ ìyá àtijọ́ sùn rí. ẹ wo ẹ tẹ́tí kẹ́ ẹ gbọ́rọ̀ mi dáadáa anímọ̀dé yìí ọkùnrin kankan ètí ìfi àyà lu àyà rẹ̀ bàbá ó ti tó jàre à ó ti tó jẹ́ ká sọ ọ̀dà bí solution sọ̀rọ̀ jàre à. Ah, bàbá ó dáa tí òun ò bá dalẹ̀ ọkọ ẹ̀ tó kọ ẹ bá wà dalẹ̀ nǹkan. wo ìwọ kú làákàyè ń tiẹ̀ èrè òde lọ́mọkànmọ́nú wọmi ẹ̀jẹ̀ agbésìṣe ṣiṣẹ́ bá bá a bá ti rán ṣìṣe ṣìṣe sọkọ rẹ̀ ah, àdéhùn tí ń bẹ láàrin wọn ti jánu. bàbá ó ti tán ẹlẹ́wọ̀ rẹ̀ angels deal or no deal. deal deal deal deal ẹ̀wà ẹ̀wà àjọ ti pẹ́ rárá. dunu ṣé kìí ṣe kórè mi burú ṣá ah, àbí bẹ́ẹ̀ náà ni mo yọ̀ ọ̀dẹ̀ tó ni. Aisha Mokumeko. Tèmiládé máa ń fọ̀bọ̀ lọ mi. Èmi wá jókòó ọ̀dẹ̀ síbí. Mọ ọ̀bọ̀ lẹ́kọ̀ọ́ mọ ọ̀bọ̀ lẹ́kọ̀ọ́. Kájọ mọ ṣayé. Ṣayé lajọ ń ṣèyà àbájọ ń ṣèyà. Èmi náà ń ṣe mi mò ń gbálẹ̀. Èmi mò ń nulẹ̀. Èmi mò ń sí géètì. Ẹnìkan gbéyàwó mi yá ló ń gbéyàwó mi bọ̀. Sórí mi gbèsà wọ́n ní má fi oko mi ṣàlà ojú ọkùn lèyàn máa ń kọ àwọn náà nàdé. irú ọmọ òṣìwò ló ń sọ bàbá yìí ní láti fún fẹ́ǹtì wá sí gẹ̀ẹ́tì ni ah, ah, irú rọ́bìṣì wo nìyẹn. irú ìrì òṣìwò nìwọ náà rí lọ látàrọ tó ń wọlé bọ̀ nídàá yìí. bẹ́ẹ̀ mi sọ fún ẹ ma ó máa gbá mi sí. àǹtí tèmi àbórí ẹ yí kí ni problem ẹ ṣé o gbádùn. rárá ẹ látàárọ̀ tí mo ti lọ wà ní mo lọ síbi gate. keep quiet. àwọn ajá wa ń gbó. dákẹ́ ni mo sọ fún ẹ. dákẹ́ mo ti dákẹ́ sà. ok olówó alátabulẹ̀ lẹ́gùn àbí. bẹ́ẹ̀ni sà. màá make sure pé mo dá padà sí abúlé onígun kó. mo rí ẹ yìí so tí màá ó fẹ́ gbà mí. mi gbà ní tèmi. náà jáde kó mi wọ́n ní kó jáde. mo ń jáde sá. ayé o kí ló gbọ́ ẹ wí sí ten o'clock máa padà dé ìgbà títí one o'clock lálẹ́ tí mi bá débi ní òwe tó bá dé ní àárọ̀ la máa padà síbí. Si tí n bá débi tí n bá bá bọ́ ètò àmì yẹn you will find the same name trust me. eyega eyega eyega eyega ooo wẹ́wẹ́ yẹ eyega eyega. obìnrin ìgbà tí mo náà bọ́ta lóyún nǹkan tó ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí mi lójú ẹ̀ ẹ́ ẹni tó ṣe ń complain pé gbẹ́ngẹ́ ọlọ́run ni mo gbà tirẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ẹ́ jọ ọkọ mi má bínú jù. èmi adé ó gbá mi létí ó gbá mi létí á ò bùkù lójú lójú èyí tó dúdú tí ò ní gbà sẹ́wọ̀n lọ ṣe gbá mi létí jọ sọ fún mi náà kí ni nǹkan tó fẹ́ kí n ṣe náà tí èyí tó ti ṣe fún ọ àgọ̀ wo ló tún fẹ́ ń gbàmúra tí mo ti gbàmúra wọ́n wá sọ mí di dọ̀bọ̀ di yẹ́sà ó tún wá gbà létí kí mo ṣe tẹ́lẹ̀ kò ṣe rí olóò wa dún wa ń pariwo wọ́n wá tẹ́ máa gbàmù èmi èmi ọmọ ọkọ lèmi ọmọ ẹ̀kọ́ náà hùn àbọ̀ pé agbára ọmọ èkó ó lè kọ́ ọmọ oko ni ẹgẹ́rẹ́ mi ń jẹ gíláàrẹ̀ mi ń jẹ ó fọwọ́ lọ mí o ah Tèmiládé ó fọbọ́ lọ mí o ah tí bá ṣe ti fẹ́ ó fi ọ̀bọ lọ mí ó sì dùn mí ẹlẹ́dàá mi kọ̀ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe bí ẹ wá ni ìbẹ́ bí tèmi náà ni tí mo gbá kámú pẹ̀lú múlẹ̀ tí tí tí mò ń tẹ̀ lóhùn fẹ̀ látijọ́ ẹ̀ ò ń tẹ̀lé ọkùnrin kan jáde báyìí òun náà wò láì wọṣọ tó wà ó ò ń tẹ̀lé nìkan jáde èmi àti àtijọ́ ń gbà pé kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì sọ fún mi ṣé bẹ́ẹ̀ lórí nǹkan kan ṣẹlẹ̀ láàrin yín tòótọ́ ẹ́ o sì fi ń gbà bẹ́ẹ̀ gbọ́ tèmílàdé látijọ́ yìí látijọ́ yìí ẹ́ bí n bá ní fún mi lá ó ní òsì mò ń lọ lọ́hùn gbẹ bí n bá ní fún mi jẹ ó ní òsì mò ń gbéra mi kí pẹ̀lú ebi ẹ̀dùn ṣé igi ní bẹ lábẹ́ tiẹ̀ ni ẹ́ ẹ sì ń pè é lákẹ́ bẹ́ẹ̀ ni ti ń bẹ ni ti ń bẹ lọ́dọ̀ òní ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ débi kí yóò fọkàn sọ fún mi wò ó sórí tó bá fẹ́ kọ́ra ikú tọ́nù mi pátápátá tó fẹ́ kí n ro okòó sí ọmọ bá kà mọ́ ṣe bá ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ sórí bẹ́ẹ̀. ya takaka ewé tí ẹ̀kọ́ fi pòórá ọ̀yá kọ́ bọ́ dànù kọ́ wà hó ògìlédè. ìyàtọ̀ má ṣe bẹ́ẹ̀ ṣó ti gbàgbé ìmúlẹ̀ wa ni. ìmúlẹ̀ ìmúlẹ̀ bó ni mo ti gbàgbé ẹ́ ìmúlẹ̀ bó ni tọ̀ tọ̀ ń tẹ̀lé ọkùnrin kan báyìí káàkiri tó wá níṣẹ́ mi ti gbàgbé ìmúlẹ̀ ni. sori tó bá fẹ́ kọ́rọ̀ ẹ̀kọ́ tánu mi pátápátá kí mọ̀ràn ti ọwọ́ gbàtí tí tó tiẹ̀ fún mi kí mọ̀ràn ti tó lé sí mọ́ rárá jẹ́ mú èso bí n bá kíbo kiri wọ́n bá dàlú àjẹ́ pé wàhálà dénú o àmọ́ bí n bá kíbo kiri tọ́ta padà jígbí lọ wà nù bí mo ṣe fi ọ sí náà ló ṣe wà kò ní sí wàhálà. ṣé o ti gbàgbé ìmùlẹ̀ wà ni. kílò kílò kílò sọ fún mi ò ń bọ́ra sí òwò báyìí ò ń jáde ò ń jáde tẹ̀lé yàn igi ní bẹ́lá bẹ́ẹ̀ tiẹ̀ ni ibà kí ló pe òun mọ̀ ti ń já kí akínú akín ṣé n tó gbé dání kò ní ṣe kínkínkín débi kó yóò sọ pé òun fẹ́ tó láṣẹ òun ni àbí tó bá ń jáde lọ gbogbo báyìí náà ìlú àwọn afọ́jú ló ń lọ ni dé pé wọn ò tiẹ̀ wọn ò ní rí ọ rárá wọn ò ní rí ọ rárá láti ọdún yìí ẹ tèmíládé láti ọdún yìí tí mo ti ń bọ fáradà o tó má fọ ọkàn mi mo ti gbọ́ kò sí wàhálà kò sí wàhálà mo ti gbọ́ mo ti ń ṣe inú mi ń bẹ inú mi ìwọ náà ṣàfimílẹ̀ lọ́bàkìn rẹ o ti gbọ́ lọ́bàkìn rẹ. olówó orí mi mo ti gbọ́. jọ torí Ọlọ́run ìdùnnú ìdùnnú ẹ fún ọjọ́ mo ti gbọ́ mo ti gbọ́ kò lè jẹ́ bẹ́ẹ̀. tìmíládé ò jẹ́ dánwó ẹ̀ wò láéláé ẹ́ tìmíládé tèmi. o ò gbà mí gbọ́ àbí ṣé mo lè máa parọ́ fún ẹ ni o ò mọ̀ kátà fìjọ gbé kó tó di pé ó dà wá ká tó lè dànù wá ní bóyá mò ń parọ́ ó kì í jẹ́ tó wá sàn kankan fún ẹ chief tó gbalẹ̀ yìí fún àwọn méjì jọ ń fẹ́ra wọ́n jọ ní àṣepọ̀ ní gbogbo gbà. dé tó o bá nígbàgbọ́ jẹ́ kí n pèèyàn kan tèmi bá ń sọ̀rọ̀ kó máa nígbàgbọ́ nínú mi. Okay. It's ringing. Hello Tony. Báwo ń ṣe wà? Um, nothing much. Oh, um, jẹ́ ká tẹ̀ fìyẹn lẹ̀, mo fẹ́ sọ nǹkan kan létí ẹ̀ ni. Tèmiládé tí a mọ̀ sí Tèmi, báwo ló ṣe jẹ́ sí ẹ? Hmm, má wọrí tó ni, máa rí ẹ létà ṣùgbọ́n. All right, go take care. Bye. Ah ṣé òun náà jẹ́ ti wá fi ti ààrẹ gbọ́ báyìí ẹni tóun àti ẹ̀tàn jọ ń fẹ́ra wọn òun ni mo bá sọ̀rọ̀ yẹn ìdí tí ò ṣe gbà kí ìwọ àti òun kẹjọ máa ní àṣepọ̀ nìyẹn. ara ń fún mi náà tipẹ́tipẹ́ lára ti ń fún mi àmọ́ mi ò rí àrígbámu ni ṣùgbọ́n báyìí mo ti rí àrídájú tèmiládé ó ti dààmú ti gbọ́ ẹ ṣe. well lab ìwọ má wọrí èmi ṣetán láti sọ èdè ọkùnrin tí ìwọ bá ṣe ń fún mi ní oúnjẹ jẹ <laughs> èmi náà máa fún ẹ ní omi mu. Hmm. kò ṣeé ṣe rárá kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ tí tèmíládé bá dalẹ̀ èmi ò gbọ́dọ̀ dá tèmi ládé torí ọ̀rẹ́ dà mí wọn ò dọ̀rẹ́ mi ọ̀dàlẹ́ òdì púpọ̀ ni. lab èmi ò tán ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún ẹ yẹn i love you so much. Wait, mm-hmm. I will do everything for you. I love you. Mm-hmm. Why? Ara sẹ́ẹ̀. Ah, irọ́ sẹ́ẹ̀ ẹ wà aráàlú mi bẹ́ẹ̀ ṣe ń ṣe. ìwà ibo ló fẹ́ máa sá lọ bá ẹ máa mú ọkùnrin má ṣe rẹ léṣe ṣe ó dààmú tí wọ́n wà òkè ibi tó ti wá dúró ìmá tún ṣe báyìí náà. wọ́n ló fi o wáì. onílé ìmọ̀júbà o àlàfo gbogbo pọnlẹ̀ mọ́júbà o òkè tó tó òkè tó tó. òkétótó ọ̀rọ̀ tí bá ń dun alákọ̀wé ìgbé ẹkún ní fi ké kiri tó tó adékànlé lórúkọ tá a pèwọ epo pupa ọ̀rẹ́dùn lórúkọ tá a pèwọ ọyọ̀ a ò gbọ́dọ̀ mọ̀tẹ̀ lórúkọ tá a pèwọ ọlẹ̀ awọ̀lúmọ̀tẹ̀ lórúkọ tá a omi ó yá mo pè yín lónìí mo pèwọ èpè mo pèwọ àṣẹ. mo pè wọ́ àṣàṣì mo pè wọ́ àbìlù ọyẹ èyí mẹ́rẹ̀ẹ̀rin ẹ parapọ̀ kẹ́ ẹ di ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ní mẹ́wúrẹ́ tí bí gùnyà rẹ̀ ṣiṣẹ́ ṣiṣẹ́ ní mọ́mọ́ odó tí bí gùnyà rẹ̀ mọ́lẹ̀ adélábù ọmọ àjíwò kí ṣiṣẹ́ ṣiṣẹ́ kó mọ́ ọ bọ́ ọ adélábù ọmọ àjíwò mo ní kí ṣiṣẹ́ ṣiṣẹ́ kó mọ́ ọ bọ́ ọ agbèrè ayé gbóhùn mi ròkun àlùkò rẹ́rẹ́ ò ọya gbóhùn mi rọ̀ṣà déédé ẹ̀yin àlùjọ̀nú tí ń bẹ nínú afẹ́fẹ́ ò ọya ìṣúré tètè ní wàrà ń ṣèṣà kẹ ẹ wá gbóhùn àwo lẹ́nu mi adélábù ọmọ àjíwọ̀n ò bó o bá ń bẹ lórí ibùsùn rẹ kí sì ṣe ṣìṣe kó mọ́ ọ bọ́ ọ bó o bá ń bẹ lórí ìjókòó kí sì ṣe ṣìṣe kó o mọ́ ọ bọ́ ọ bó o bá wa ń lọ lórí ìrìn lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí a ní kí ṣìṣe ṣìṣe kó mọ́ ọ gbọ́ ọ. ọyá o a pẹ́ òun kòkò tẹ̀sù tí wọ́n gbé síwájú rẹ̀ kọ́ ọ tẹ́wọ́ bàbá yìí o. ẹ wo mọ̀jẹ̀ ń bọ̀ ọ̀dẹ̀ ẹ̀ ń ṣe ni ojú ń tu kódà ká ní dídè lọ́wọ́ àtẹ̀lẹ́wọ́ yẹ kí n mọ̀ bí ọ ní péjọ ìdákùnjẹ́ ń tu ọ̀hún bá ṣe ṣe ebú ti àlọ́ mm. ní ti alábàáwò tabo ní tànà ẹ̀ jọ̀wọ́ pé lẹ́ẹ̀kan ìwọ ló ń bẹ̀ mí pé bóyá kí n jẹ́ àṣẹ kí n jẹ́ àṣẹ ah, èmi ò kó oúnjẹ tó dùn wáyé ló gbé o ó wà jẹ́ ọbẹ̀ mi kí n tó jẹ ó dùn bí ah, èmi ni mo wá ń bí ọba ìpè dákun tó lọ bùn mi sí i ọmọ pé ìgbéyàn bá wo báyìí ọmọ ṣe bí bọ́lá ṣe lọ wálẹ̀ kò ní mọ̀ pé ṣe ló dúró sókè kòkòrò wálẹ̀ kòkòrò wálẹ̀ kòkòrò wálẹ̀ ó dúró sókè. Ah ó ti ń fọsàn bẹ̀ mí pé kí n gbà kí mu kí n gbà kí mu èyí mú láwọn tán ni tí ń jẹ gbogbo kúrò bẹ̀ gbogbo àyájẹ inú ẹ̀ ni wọ́n yà èmi àwọn ìjẹ rẹ̀ dèpòdèpò ni ògbọ́n tán ní àìdùn ọ̀sán ni lèèyàn mú kan ọ̀sán bá dùn èèyàn mú two hundred ah, káyọ̀ rọ̀ bàjẹ́ ọ̀sán rẹ̀ dùn. lóòótọ́ ah! náà o ah! <laughs> lè dáyé yẹn bàjẹ́ ìwọ nìkan o lè dáyé ìlú kan bàjẹ́ kí n má tàn jẹ. ìwọ tó ń ṣe bẹni tí ò ní ṣe tẹ́lẹ̀. ẹ ẹdun tì mí lẹ́yìn. nítorí <laughs> àmọ́ tí n bá ti túra kára ẹ̀ hmm. èmi náà dáa ìlú búnímẹ́lọ̀ mi. Ah, ṣé mo àwa obìnrin hmm. a fẹ́ràn àlùjọ tó kí pọ́pọ́pọ́ ẹnìkan gọwọ mi <laughs> torí ní Ìbàdàn wọ́n ń pe àwọn ọmọ méjì kan ló ń bẹ̀ ń bẹ̀ òru Ah. ọmọ ọmọ méjì dé oníbẹ̀ẹ̀mbẹ̀ òru ọmọ méjì dé oníbẹ̀ẹ̀mbẹ̀ òru gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gbẹ́m. èmi ni màá lò. ọmọ fara mọ ọmọ fara mọ ọmọ kẹ bí èèyàn bá dákẹ́ sórí irú ẹ̀ ó ti dájú pé ọ̀run rere ní lọ àlùjọ́nà lè yóò lọ. ọ̀rẹ́ bí àwọn ọjà ni. èèyàn lọ́jà ànàmọ́ èyí ṣeré èèyàn lọ́jà ànàmọ́ báyé bá ṣe dùn náà lọ́rùn ó ṣe Ọ̀dà yóò ṣe kán sí jọ̀wọ́ jọ̀wọ́ jọ̀wọ́. Adélabú. Adélabú. Ó ṣe nǹkan tó tó báyìí fún mi Adélabú. Kí ni? Ẹ̀wọ̀n ló ń pa Adélabú sí. Ó Adélabú ògọ̀ látàyè pẹ̀kúlé Amex títí dìsín àgọ̀. Irú ọ̀bọ wo ló fi ń lọ mi? àbí gbogbo àwọn ẹ̀bọ̀dá tó ní nǹkan kan tó ń tẹ̀lé káàkiri ńkọ́ gbogbo àwọn bàtúrè àwọn lẹ́kan àwọn débáyọ̀ gbogbo ohun tí ń fi ẹ̀ ńkọ́ ọ̀pọ̀ mọ̀ pé gbogbo ọmọ pátá láṣìírí ọmọ tó jáde ní ìsìn ti sọ ni gbogbo àti ìlọjú tú sí mi lọ ìwọ àti ẹ ẹ ìjọ lájọṣepọ̀ pẹ̀pẹ̀pẹ̀ lọ́kùnrin kan ni àbí ṣe kọ́ ni wọ́n máa ń gbé ọ káàkiri tí wọ́n mọ̀ fi ọ ṣe ìyàwó sára ọwá dé nìṣẹ́ wọn ọwá ṣe ẹ ẹ adélábù adélábù torí kíni. adélábù ọmú lòun ló mú yìí ó ní bí mo máa ń ṣe adúlábọ̀ bá ti bí mí. ọ̀pàpà parada ọ̀pàpà parada wá gbọ́ ọ mo fẹ́ rán iṣẹ́ dé tòrótòró ni wà á wà nù lé ẹni tó fẹ́ bá mi lájọṣepọ̀ máa bá ẹ̀ ń bìbà yìí wà á tẹ́lẹ̀ ọ̀rùn dáadáa kó gbọ́dọ̀ mọ́ pàdé yẹn ní ẹ àdéhùn yẹn láàrin mi àti ẹ tèmi ládéjẹ́ ló máa pè ẹ wà á gba owó lọ́wọ́ ẹ tó bá ti wá gba owó lọ́wọ́ ẹ wà á gbé wá bá mi ṣé o ti gbọ́. bẹ́ẹ̀ ni olúwa mi ò kárí wo àgbàdo ẹ ó líle kàn sí i. Tèmíládé tó ní ìròyìn fún mi pé oyin ni ẹ adùn ni ẹ pẹ̀lú nǹkan tèmi jẹ yìí ojú oyin lọ ojú adùn lọ men paradise ni ẹ mo lè kó gbogbo nǹkan tí mo ní gbogbo ẹ mo lè kó tà kí n kó lé ẹ lórí. Ah, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó sì máa gbádùn mi dáadáa. irọ́ ni o ah, wọn náà jẹ́ mọ̀ wípé ọkùnrin làdá. really. a ṣe bó ṣe ṣe jẹ́ ọ́ lọ. <laughs> ɛyɛ ɛɛda ɛɛda zuzu ojú àwọn ọmọ kún pé ɛyɛ nǹkan bẹ́ẹ̀ ɛɛda lọ́kùnrin yẹ ɛɛda kọ́lé ega bẹ́ẹ̀nu ẹ̀wù ɛɛda onílùkù ẹ̀wẹ̀wẹ̀ agbára afẹ́fẹ́ afẹ́fẹ́ lọ́fì ń lò gba àwọn àgbà ẹni afẹ́fẹ́ bá gbòdì lára ẹ̀ ń bá nínú àdì lọ́rùn ojú ohun àrá tí ohun wọn bá ilé ìyàgbọ́ ẹ̀gà ẹ̀gà jùjù ojú àwọn ọgbẹ o ẹ̀gà ẹwẹ́wẹ́ ẹ̀yẹ bàjẹ́ ẹ̀yẹ bàjẹ́ bàjẹ́. ṣẹ́rìí mi èmi tọ́lá ni ẹ lè bílíìfù pé adélábù ti jẹ ìwọ ọkọ tèmi ó ti jẹ ìwọ mo ṣìràn òun gan ó kó mi mọ́ra mo jẹ́ kó mọ bó ṣe ń lọ. mo tiẹ̀ jẹ́rìí èyí ò gbọ́dọ̀ wọlé tiẹ̀ kó má jẹ́ ìwọ pákéjì ń pọ̀. a nísìnyí a máa wá bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tún without Emilade. kí ló ló dì í. ẹ dúró náà tèmíládé àbí kí ló ń pe ọmọ iná ó máa bàjẹ́ gọ́kẹ́ ó kàn já wọlé bí ẹni tí ò lókù lọ́rùn idiot lélẹ̀ náà ẹ wò ó yẹ ká kọ́ ọmọ ìlọ́gbọ́n kó tó jáde bíbá ilé ni. mọ́ lójú mi ti fọ́ ìtàn ìgbésí ayé mi nìyẹn o ẹ fèyí kọ́gbọ́n ẹ má jẹ́ kí ọ̀kọ̀ọ̀kan kó sí yín láàárín o ẹ̀jẹ̀ má ṣinú bí mo tilẹ̀ ń fífẹ́ yín gbilẹ̀ tó ẹ má ṣe múlẹ̀ o ẹ má ṣe múlẹ̀ o nítorí ọkàn ẹni ni múlẹ̀ ẹni o. time.